أعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين ọ̀nà ni ọba tí a máa wá ní ẹni tí ó máa ràn wá lọ́wọ́ lórí gbogbo problems tàbá ní o nìkan náà lọ́wọ́ nípò bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè ràn wá lọ́wọ́ mọ́ lẹ́yìn ọlọ́run tó lóun lọ dá wa ó mọ̀ wá ó sì máa ti ń ṣe wá ó sì máa solution adúpẹ́ fọlọ́wọ́n bá náà ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run kó bá nábì wa Muhammad àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ lápapọ̀ lita'lamu jami'a ẹni gbogbo wa kálọ̀ lẹ́yìnmà anna asdaqal hadithi kitabullah èyí tó jẹ́ òdodo nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń gbọ́ òun náà ni tírà ọlọ́run alukur'an wa khayral hadi hadiyu nabiyyi Muhammadin sallallahu alayhi wa sallam ìmọ̀nà tẹ́yẹ máa ń tẹ̀lé òun náà ni súnà nàbíwá Muhammad wa sharral umuri muhdathatuha èyí tó burú jáì nínú àwọn nǹkan tẹ́yẹ máa fi ń sin mọ́ ọlọ́run ọba tẹ́yẹ máa fi ń sin ọlọ́run òun ni ẹ̀sìn tí ọ̀la kọ́ọ́lẹ̀ nínú Kùránì àti súnà kọlọmọdé àbá wọn ṣe láyéláyò gbogbo tí wọ́n bá dálẹ̀ ni wọ́n ń pè ní bídíà gbogbo bídíà ni wọ́n ń pè ní innovation nǹkan tí ò ní àkọọ́lẹ̀ nínú Quran àti hadith tá a sì mú lẹ́sìn fáwọn fi sin lọ́wọ́ anábì ní wa kullu bid'atin dalalah gbogbo nǹkan bẹ́ẹ̀ àná ni ọlọ́mọsọ ní kọ̀ọ̀kan wà nù ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa mo kí gbogbo àwọn jama lọ́kùnrin lóbìnrin mo kí gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ń bẹ ń kalẹ̀ àti gbogbo àwọn àlùfáà kí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ní tí a gbọ́ yìí kọ́lọ́mọsọ àjíyọ́ lápá dáadáa lára ẹni kọ̀ọ̀kan wa ikhwatal àdúnìyà dáàrò ìbàdà ilé ayé tí a ń gbé yìí ọlọ́run dáa tán ọwọ́ kó àdáhùn sínú ẹ̀ ọlọ́run ọba ọ̀dàlẹ̀ ayé tán ó kó wàhálà sínú ẹ̀ àwa àti wàhálà àti pírọ́blẹ̀mù lájọ máa wá yí kò sílùú téèyàn wà tọ́ba lóhun ní pírọ́blẹ̀mù tọ́ba kú ń bẹ̀ tọ́ba tún dẹ́lu míì yóò tún ní pírọ́blẹ̀mù míì ọlọ́run fẹ́lẹ́ yẹn rìn nínú Al-Qur'an al بعد أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run bá ní laqad khalaqna al-insana fi kabad ọlọ́run bá ní adáwọn méèyàn sínú wàhálà ni ọlọ́run sọ ilé yìí nínú suratul balad quran 90 aya ẹlẹ́kẹrin Allah tún sọ nínú ayèmí nínú al-Qur'an ó ní wala nabluwannakum bi shay ọlọ́run bá ní dandan ní kí n dáyín wò pẹ̀lú tíntín min al-khawf nínú jaya àyà yẹn sá máa já òun dá ìjáyà lè fún yín láwọn àsìkò kan tẹ́yìn máa jáyà wọ̀lùjọ́ láwọn àsìkò kan ọlọ́run ní ebi ọmọ apá yín wọ́n náà fi mílẹ̀ amúwárí wọ́n ánfọ́sí wọ́n samarat wọ́n máa gba owó lọ́wọ́ yín láwọn àsìkò kan owó yín máa dínkù lẹ́yìn náà gbogbo ẹ̀yin tí ẹ̀ǹbẹ̀ ilé ayé tẹ̀ mí yín máa pa àwọn kọ̀ọ̀kan máa yín la bí bàbá ọba kú ọmọ kú tí ọmọ ọba kú ìyàwó kú ọlọ́run bá níbi ṣe máa ṣe nìyẹn o wọ́n ti samarat ẹ̀yin tẹ́ ń dáko lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀ máa dáko ẹ̀ní jèrè oko ọlọ́run wá ní wọ́n bá ṣeré sọ́ọ́bìrì àmọ́ gbogbo àwọn tí ń bá dáwò tí wọ́n bá ṣe sùúrù ẹ bá mi fún wọn nẹ́rọ dùnú nítorí pé ọlọ́run ọba inna ma'al usri yusra bẹ́ẹ̀ bá ti ń sunkún ẹ̀rín lọ́kàn kì í ṣe pé ẹkún náà ló tún kàn lẹ́yìn ẹkún ọlọ́run ètò bẹ́ẹ̀ aláàánú ni aya tí mo kà yìí ari ní Quran two aya one fifty five ọlọ́wọ́n bá tún tẹ̀síwájú fún gbogbo àwọn tọ́jẹ́ wà léyà ọlọ́wọ́n bá àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n gba aláǹkan gbọ́ tí wọ́n gba nǹkan mí gbọ́ lẹ́yìn Allah ọlọ́wọ́n bá ní ahasibannas ọlọ́wọ́n bá ní saimaru ní ayotaraku ipe àfihìnlẹ̀ ayẹkulu amanna nítorí pé ẹ̀ ń sọ pé gbàgbọ́ ọlọ́run ní lóòótọ́ ìgbà mi gbọ́ lóòótọ́ ṣé ìwà rò pa àfihìnlẹ̀ ni wọ́n hùm láàyò stallone torí ẹ̀yìn ìwà nígbàdáwò kan fún yín tẹ́ máa rán kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́lákọ̀dì fatanna alladhina min qablikum gbogbo àwọn tó ti síwájú wọ́lákọ̀dì fatanna alladhina min qablihim gbogbo àwọn tí wọ́n ti síwájú wọn nínú àwọn olùgbàgbọ́ òdodo ànábì ọlọ́run ọba àwọn wàlí ọlọ́run lọ́kùnrin lóbìnrin ọlọ́run ni mo olódodo mú àdáwò wá mo sì fẹ́ máa àwọn òpùrọ́ láàrin yín torí pé àdáwò ní máa tún náà ṣeré gbàgbọ́ bá a sì jòkó lẹ́yìn gbogbo àńlá pa àgbọ̀lọ́ngbọ́ ó dìgbà tá bá dé ọlọ́run ní òun ti promise yín pé wọ́n dàn yín wò wọ́n bá ti wá dé kán wá dé tó tó wá ń ti síbì kan aláàtì sọ̀rọ̀ nù koran ètò ìṣe sọ̀rọ̀ tí ó ṣe náà nìyẹn suratul ankabut koran twenty nine aya three ẹlẹ́ẹ̀kẹta lọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ yìí fún wa ipe gbogbo Kama má torí pé àti gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run wọn fi wá lẹ̀ à ń kírun à ń gbààwẹ̀ ọlọ́run ládàáwò ń bọ̀ al-mashakilu mutanawwi'a àdánwò tí ń bẹ lára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmí àárẹ̀ ló wọ́n rán ẹlòmí òsì ló wọ́n rán ẹlòmí látijọ́ tó ti gbéyàwó tó ti lọ́kọ wọn èkì ìbímọ dàárọ̀ yìí o ọlọ́run ọ̀sàánú eh, e ẹ mọ̀ pé ọ̀tá máa ń léèyàn lọ bí eré ni ọlọ́wọ́n bá ní fọ̀tá yín fi dán ẹlòmíín wò àwọn míín bẹ́ẹ̀ ní tọ́jẹ́ pé wọ́n máa lára rẹ̀ ni wọ́n máa bínú orí lára rẹ̀ ọlọ́wọ́n bá ó fi àdánwò iṣẹ́ òfin kan lòmíín yọ kà máa wáṣẹ́ ká yọ máa rìn ká ọlọ́wọ́n bá ọ̀sẹ̀ lòmíín léèyàn dáadáa ìyá dáadáa bàbá dáadáa ó sì bímọ ni ń bẹ ọkọ òun àtọkọ ṣe wọn sì gbégbèsè ayé

bọ́lọ́wọ́n bá ti ṣe tán kò sẹ́ni tó gbà lẹ̀ ọlọ́wọ́n bá láàbì ọ́ pẹ̀lú agbára rẹ̀ mọ́sẹ̀ sánú wa ọlọ́mọsẹ̀ sánú wa àwọn mí ń bẹ lọ́gbẹ́ wọn báyìí jẹma àdáwò ni gbèsè tí ń bẹ lọ́rùn ẹlòmíín sí wàláhì ọlọ́nìkan lọ́mọ bó ṣe tó bójú ṣe ń ti lọ́sàn-án bẹ́ẹ̀ náà ní ronú lóru orú ọ̀dá fún nígbèsè ọ̀sán náà ò tún rọrùn fún Allah ọlọ́wọ́n mọ́sàsán gbèsè ọ̀run ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀wà rí ibi tọ́rọ̀ dé báyìí òun náà ni pé tí wàhálà bá wá dé tí problem bá wá dé kí ni solution kò sáà ń pè pé ọ̀rọ̀ níbí má ojú táyé la wà yìí tí ọ̀rọ̀ bá ti dàrú mọ́yàn lọ́wọ́ ọba tó dá ọ nìkan náà ló lè yanjú ẹ̀ tó ọba ti yà síbòmíì yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run ó ti ṣìnà àtàlùkù bìhálìkì màlúkọ̀tì ọba tó dá gbogbo nǹkan ni wọ́n ń pè ní creator gbogbo ntọ́ dápátá ni wọ́n pè ní creation ẹ̀rí tọ́ ọba ti ní ẹni ìṣòro tọ́ ọba ti gbé e kúrò lẹ́yìn lọ́dọ̀ ọlọ́run ọba Allah tó kó wájú ọlọ́run pọ́ ṣàdúrà má ṣé orí ńgbà tó ti kúrò níwájú creator anything tọ́ ọba lọ lè bá anything tọ́ ọba ń lọ díẹ̀ anything tọ́ ọba ń lò ipe ọ̀fẹ́ fi yí kádàrá padà ọ̀fẹ́ fi tún rẹ̀ ṣe creation ni ọ̀jẹ̀ ntọ́lọ̀ ń dá ní ọ̀jẹ̀ o ntọ́lọ̀ ọba adẹ́dà wà lè ṣe lọ́dọ̀ rẹ̀ bó ṣe rò ó sí nítọ́lọ́ndà ò lè ṣe bọ́ bá lọ ọ́ tó padà sọ́dọ̀ rẹ̀ náà nítorí pé ọwọ́ rẹ̀ ń kádàrá wà ọwọ́ rẹ̀ ní gbogbo nǹkan wà ọlọ́wọ́n bá ní iyyaka na'budu èyí bá ṣe wí tó dáa tó dùn lẹ́nu ni ọ̀pọ̀lọpọ̀ wa reality wa kò rí bẹ́ẹ̀ ọlọ́ni iyyaka na'budu ọlọ́wọ́n bá ní ẹ máa sọ pé ìwọ nìkan lá máa sìn ọ̀dọ̀ rẹ̀ nìkan lá máa wá ràn lọ́wọ́ wá ìyáka nà àbúdù ní kakirun kágbáwẹ̀ kalomaka wọ́n ìyáka nà stain níbi ká ní challenge ká ní problems wọ́n ìyáka nà stain ọ̀dọ̀ rẹ̀ náà látún kó wa ajẹ́ pé kò sáájò nítorí ti kó bùkátà lọ́dọ̀ ọlọ́run ó lè ba ẹnìkan tí tó yóò máa wá gbowó yóò wá mú ní Islam yóò mú ọ sínú ẹbọ ọ wá nínú àwọn ọlọ́run ọ wá ọlọ́run nítorí wá wá náà kọ̀ wá ní ṣe nítorí wà ní kò ní bọ́ sí ọ lọ́wọ́ àfi tọ́lọ́n bá ṣe tà nígbà tí wàá mọ̀ pé ọwọ́ rẹ ní gbogbo nǹkan wà kí làwọn dára wa láàmú sí jama ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa sọ́ọ̀tù lè fa àti àlélẹ́ yìí gbogbo àná lámà bá a ṣe ń sin lọ́run lónìí kan wọ́n ìyá kan nasta'in ní pé ká máa kó bùkátà wa sọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní fàyíṣà fàdákítà fáńsọ̀ bẹ́ẹ̀ bá kẹrùn tán ẹ farabalẹ̀ wọ́n ìlà rabbika farighaw ẹ kó bùkátà yín síwájú mi. wọ́n wọ́n sọ fún ọ pé ọlọ́run lè bí abùkátà rẹ wípé bàbá kan ní bẹ́ńbì kan òòsà kan bẹ́ńbì rẹ yẹn àti kiri méjèèjì wọ́n jọ ni ntaada wa ń bẹ ntaada ntaada lọ lè kúnlẹ̀ ti ntaada ntaada ń wá ìgbàlà lọ́dọ̀ ntaada ẹ̀yin méjèèjì ọ̀lẹ́ ní wọ́n jọ ọlọ́run ọba Allah ló ba alágbára ẹ̀yọ́ mi ẹ̀sùn kan anábì ni yágùlá abúlábìn abbas ọmọ kékeré ìta sàálìta tọ́ bá béèrè nǹkan bọ́ bá fẹ́ béèrè nǹkan kan tọ́ fẹ́ tọ́ fẹ́ ń lò nílò ayé rẹ fásitì alìláhà ọlọ́nìkan ni ọmọ béèrè lọ́wọ́ rẹ mọ́ béèrè lọ́wọ́ ayé o mọ́ béèrè lọ́wọ́ àwọn àgbà o mọ́ béèrè lọ́wọ́ àwọn adáhunṣe o mọ́ béèrè lọ́wọ́ wòlé o mọ́ béèrè lọ́wọ́ màláíkà o mọ́ béèrè lọ́wọ́ àlìjànú fásitì alìláhà ọdọ̀ wọ́n yìí tàṣítà áńtà tó bá ṣe wàhálà lọ́wọ́ lérí challenges tó bá ní fásitì ẹ̀ńbìlá anábì ní sọ̀rọ̀ yẹn anábì ní wáyà náà lọ́wọ́ pẹ̀lú Allah nìkan ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam ẹ̀rí ọlọ́run ọba wa ó là má lẹ́nu Quran ó ní ayushrikuna ma la yakhluqu shay'an wa hum ọlọ́run ọba ní ṣé àwọn èèyàn wọ́n wá gbọ̀dé pé ìkàtọ́jẹ́ pé kò lè dá nǹkan kan wọ́n sì wá fi tìsọ́dọ̀ èmi ọba tí ń dà nǹkan ìtẹ́ǹfín ti sẹ́gbẹ̀ èmi èmi mọ̀ dá èmi mọ̀ dẹ́yìn náà ẹ wá sọ èmi àti tí mo dá dẹgbẹ́ wàhálà ayẹsítẹ́tẹ́ ọ̀hún lálàhùn náà sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ẹ máa ń so èmi méjèèjì ẹ máa ń bára yín so ìtí mo dá tẹ́ǹlé ìjòkótì yìí tẹ́ǹfọ̀ kan sọ́dọ̀ rẹ̀ yìí kò lè ràn yín ṣe ọlọ́wọ́n bá ní wàhálà kọ́dà òun gan fún rẹ̀ tóun gan bá ní problem fún rẹ̀ kò lè dá rárá rẹ̀ lọ́wọ́ èmi nínú àwọn náà lọ́wọ́ ọlọ́run fi léyìn múlẹ̀ nínú Quran Suratul A'raf aya one ninety two títí ó délé kí ni àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ aya yìí òun náà ni pé la yasta'inu al-makhluq bil-makhluq ètí wọ́n bá dá kò gbọ́dọ̀ mọ́ sálọ̀dọ̀ ń bá dá ọba adẹ́dà ni gbogbo wa láàmú sí kìnnì láàmú sálọ̀dọ̀ rẹ̀ ẹ̀yọ́ màyá mi àwọn àlùfáà wa wọ́n ní ẹ̀rí alẹ́sàánà ìwárà lọ́wọ́ àwa máa ń pè ní ṣe rí ájò yẹn ìtumọ̀ méjì lọ́wọ́ fún ájò nínú èdè yorùbá gan ìjìnlẹ̀ yorùbá òun náà ni gbìyànjú kí ni ó ṣe gbìyànjú kọ́ má jòkó tẹ́tẹ́rẹ́ ájò ọ̀wà pín sí méjì ní ìṣèjọba ájò èyí tó dáa àti èyí kí ni àtẹ̀yí tí tó dọ́pọ̀lọpọ̀ wa nísìnyí gbogbo nǹkan ti dàrú àáká ń lọ ní báwo. àgbọ́ kílẹ̀ sí ń sọ àdéṣà àánà yìí ìwá ìrànlọ́wọ́ lérí bùkátà ẹni lérí ìṣòro ẹni wọ́n ní ọ̀yẹ̀ sì ni ó máa jẹ́ tá a bá ń wá lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti ní ká wá wá sọ́dọ̀ tá a bá ń wá lọ́dọ̀ nǹkan míì yóò máa jẹ́ ẹbọ ẹni a lọ lè bà mí láti ṣe igbákejì ọlọ́run àbí ẹnìkejì ọlọ́run ló ṣe jẹ́ pé ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn ni ìwárànlọ́wọ́ lọ́dọ̀ ń tá a dá ẹ̀ṣẹ̀ ní ẹbọ ni ọlọ́run ò sì fẹ́ ọlọ́run ọmọ bínú nítorí pé nǹkan àwọn kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá nílẹ̀ yorùbá lè àti fíìlì ń bẹ̀ nínú àwọn problems tá a máa ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọn náà ní àárẹ̀ ẹ̀yọ́ màyá mi àárẹ̀ ó pín sí méjì àárẹ̀ ara àti àárẹ̀ tẹ̀mí ẹlòmíì ọmọ sàárẹ̀ àárẹ̀ àárẹ̀ pé sàárẹ̀ ẹlòmíì ń sàárẹ̀ àmẹ́ ẹni mà pé sàárẹ̀ òun lọ́mọ̀ kọ́ rẹ̀ àárẹ̀ ara yìí pọ̀ lóríṣiríṣi ibà kọ́dà kéèyàn ní jẹ̀díjẹ̀dí ara àrùn ni kéèyàn lérí fífọ́ inú rúnrun ẹ̀yẹ typhoid gbogbo àwọn táwọn yìí ó ní àrùn ní tọ́lọ̀ máa fi ń kàyàn kí wàá ní solution tí èèyàn bá ní problem nínú ara rẹ̀ anabi wa ibrahim alayhi salatu wa salam ọlọ́run sọ fún wa nínú koran ó ní fa idha maritu fa huwa yashfini anabi ibrahim ní tọ́ba rẹ̀ èmi o tọ́ba rẹ̀ èmi tọ́ba rẹ̀ èmi fa huwa yashfini ọlọ́run aláàánú máa bẹ̀ tó fún mi lálàáfíà ẹ̀rí àwọn nábì ọlọ́run jẹ́mà wọ́n lẹ́bi yòó mẹ́tù ni torí òun ni ó pa mí tásìkò òkú mi bá tó tásìkò òkú ọ̀bá tó kò sẹ́ni ó lè pa mí fún ma yòó yìí ni òun ni ó sì gbé mi dìde tó bá dijọ́ àlùkè àmà sọ́tù ṣọ̀ọ́rà àyà eighty àti eighty one lọ́lọ́run ti ń fẹ́lẹ́ yìí múlẹ̀ anabi ibrahim ọlọ́run ọba ni máa fún un lálàáfíà odisala muhammad sallam wọ́n ní tọ́ba rí àwọn èèyàn anabi wa gbọ́wọ́lé ẹni tọ́rẹ̀ yìí inú àwọn ẹbí ẹ̀ àbáwọn sàhábà rẹ̀ anabi wa gbọ́wọ́lé lára anabi wa ni allahumma wọ ọlọ́run rọ́bàn náà ọba gbogbo àwọn èèyàn adìsí bèlè bá wọ́n sà mọ́ wàhálà yìí lọ fún ẹni tí wàhálà ń bẹ fún yìí mú àárẹ̀ yìí lọ fún tí ń fún lálàáfíà àní ànábì Muhammad náà tani rẹ̀ sọ́dọ̀ tani ọ̀dọ̀ Allah tó bá ti rí ọlọ́lọ́ máa o sórí dókítà ogun wọ́n gbìyànjú ni o ní tí ó fún lálàáfíà gan ọlọ́nìkan lọ́mà ànábì wa Ayub alayhi salatu wa salam ọ̀rẹ́ fún eighteen years kò jáde síta ó wà nínú yàrá fún ọdún méjìdínlógún ló fi wà nínú eré àárẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa yí pé wà ayúbà anábì ayúbà ìdínádá rabba nígbà tó pe ọlọ́run ọba rẹ̀ ánì masaniya dùr ó ní wọ ọlọ́run ọba alánìmí wà á ń tàrí hamru rahimi aláàánú ni ọ kò sẹ́yìn lè sànú tó wọ ọlọ́run sànú mi anábì ayúbà yìí bọ́ lọ darí ẹ̀ sí jama ọ̀dọ̀ ọlọ́run fásitì jẹ́bù náà dà ọlọ́run ládàá lóhùn fákàṣàfìnà máa bìhì mi dùr gbogbo ònira tí ń bẹ láàrẹ̀ kò sí nǹkan kan lára rẹ̀ mọ́ suratul anbiya aya 83 àti 84 kílà koran ni àwa mùsùlùmí là ń kà yìí gbogbo àwọn tọ́rọ̀ yìí níbo ni wọ́n rí níbo ni wọ́n padà sí jama ọ̀dọ̀ Allah bóòlù ẹnì kan sọ wá pé kọ́ ọmọ mẹ́rin wá wípé wọ́n fẹ́ ha ẹran yẹn fáwọn ìyá kan wọ́n fẹ́ pín ẹran yẹn fáwọn tí wọ́n ń ṣe ọ́ ọgbọ́n táwọn mẹ́lú ọlọ́run sọ ni ọlọ́run ní ọmọ rẹ̀ ni ó sì ti rẹ̀ ọ́ná ọwọ́ á pe ẹni tí ọmọ sí àárẹ̀ rẹ̀ tó sì lágbára ti mú kú ọwọ́ ìyálé ká ọwọ́ ìrìn ká ó ti di ẹ̀sìn nù ó tún fowó ṣòfò àdúrà ilẹ̀ a máa fi yanjú ààrẹ ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn àdúrà ìjà a lo ara yes a lè lo àtibù sábì a a lo oògùn tó jẹ́ fún àárẹ̀ ara awọ ara àti àárẹ̀ inú ara islam sì takò muhammad sallallahu wa sallam anábì ni máa ansalallahu dáa ọlọ́run ọba ò fi àrùn kan sí ilẹ̀ yìí illa ansalallahu shifa àfikọ́jọ́ pé ọlọ́run ọba ti dá ìwòsàn rẹ̀ àyàtì rí ni kò sí àrùn tí ò ní ìwòsàn rẹ̀ lérí ilẹ̀ ọlọ́run àrùn kọ̀ọ̀kan dé látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ìwòsàn rẹ̀ ni rọwáwul Bukhari afọwà Bukhari ló gba àdéhìsì yẹn wá anábì tó sọ nínú àdéhìsì wọlé li kulli da'in dawa kò sí àrùn kan tí ń sọ nínú ara rẹ̀ tí ò ní solution tí ò ní nǹkan tó fi mú àrùn náà kú lérí ilẹ̀ ọ̀yà máa bẹ̀rẹ̀ ọ̀nkọ́ lọ́wọ́ bá ojú òtètè pàdé ẹ̀ ni fàyídà òsì bàdá òun dá a bari àbí ìdí ni láì azza wa tí mẹ́sìn oògùn yìí tó kàrùn yìí bí ìdí ni là ẹ̀rì pẹ̀lú yọ̀ǹda Allah bari a ó sì lálàáfíà àrùn tẹ́lómi ń bá yí látijọ́ yìí bóyá ewé àbẹ́gbò kan ti ń bẹ lẹ́kùnlé ilé rẹ̀ tí ó mà òní gbó yóò sọ̀rọ̀ múlẹ̀ mẹ́ta lójúmọ́ àdúgbò múlẹ̀ méjì ara rẹ̀ ó sì ya àmọ́ tọ́lá ọba ti ṣe tán kò ní mànà bí tẹ́wé wa yóò máa dá kọjá báyìí ní jama bí wọ́n ṣe wá fún lọ́fẹ̀ẹ́ ò ní lò ó nígbà tọ́lá ti ṣe kí ni ti ṣe tán pé egbò yìí náà kò lè dá pẹ̀lú yọ̀ǹda Allah ó sì Allah connection pẹ̀lú Allah ò ní ẹ̀yà lo eléyìí fún tíráyì eléyìí yóò sì tíráyì rẹ̀ ìjọba ní ah dókítà wa ti lálàáfíà àwọn àtọ́jọ́ pípẹ́ tà ti ń bá yí ọlọ́run ọba ńlá lọ́ba ti fún yẹn lálàáfíà ẹ̀yọ́ màyá mi èyí tá a fi mọ̀ pé a máa ń lo oògùn ìwòsàn nínú Islam kì í ṣe bọ́ àwọn lárúbáwá tó Islam wọn lọ lẹ́bàá lẹ́bàá Muhammad sallam aróko ni wọn àwọn mi gbòógì dáadáa wọn sọ fún anabi fún anatadawa ṣé alẹ́ máa ṣe oògùn ìwòsàn anabi ni ya ànábì ni ẹ máa ń sọ̀gùn wòsàn fa inna Allaha lam yata'ada illa wata'a lahu shifa ọlọ́run fi àrùn kankalẹ̀ àbí kó fi wòsàn rẹ̀ tí ẹ̀yọ́ mayami ọlọ́run fúnra ara rẹ̀ lọ́kọ́kọ́ sọ fún anu Qur'an pé alilu medicine fún àlàáfíà ara wa ọgbàrà tọ́lọ́run ó tún wá lóògùn ọlọ́run bá ní yakhruju min butuni ashara ọlọ́run bá ní oyin ọ́nìbì oyin tí mo dá yẹn ẹ rí pé àwọn nǹkan mọ̀mọ́ nǹkan máa ń jáde nídìí ẹ̀ ṣe é mọ̀ pé wọ́n jẹ fúláwà káàkiri yóò jẹ káàkiri yọ gbogbo tó bá wá jẹ síkùn yẹn tó bá wá yàgbẹ́ kalẹ̀ làwọn ńlá ọlọ́run bá ní yakhruj yọ jáde nínú rẹ̀ ṣara nǹkan mímu mukhtalifun alwanuhu kọ́lọ̀kọ́lọ̀ lèmi ọlọ́run bá ṣe fihi shifa'un linnas fihi shifa'un linnas ọlọ́run bá ní ìwòsàn bẹ́ẹ̀ fáwọn ọmọ èèyàn ọlọ́run ní ìwòsàn bẹ́ẹ̀ oyin ọwọ́ àjòkó ọlọ́run sáré oyè àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ wọ́n ti ọlẹ́ ti ọlẹ́ o ti sún ẹbí o ti sún ara ọ̀wá wòye gidi tó máa rí lálàárọ̀ kùtù aláàní tí ìṣìfà olè nà aláàní ìwòsàn bẹ́ẹ̀ fún yín jàmbá bóòlù ọlọ́run sì sọ̀rọ̀ táà ní practice rẹ̀ àbí tó bá jẹ́ pé oyin ṣúgà àbóyin fíìkì lèyìn bá rí lókun èyí ni yọ́ máa dá wà lálẹ́ sínú ara ni ọlọ́run sọ̀rọ̀ níbẹ̀ májà pàdé wọn lójú títí o ọlọ́gbàrá ọlọ́run ọba wa lè kọ́ mi yẹtàfà kàrún àmọ́ àwọn tó máa ń ronú sọ̀rọ̀ mi ní bá wí o àwọn tí wọ́n yẹ ronú ọlọ́run ọba yẹn wí sọ́ọ̀tù nahad quran sixteen ayat sixty nine lọ́dọ̀ wọn bá ti ń sọ ilé anabiwa muhammad sallam anabi náà lo àwọn egbòogi ẹgbọ́n tá anabi sọ fún wa anabi sọ fún àwọn sahaba yìí pé ẹ má wúra yẹn ràn tọ́ba rẹ̀ yín o alaykum bi hazi ilhabati sauda ọ̀dọ̀ wọ̀ yín pẹ̀lú black seed abatu sauda ni wọ́n ń pè é èyí tó jẹ́ ọ́ìlì ẹ̀wà èyí tó jẹ́ bí gbẹrẹfu bí àgùnmu ọ̀wà anábì náà dọ́wọ́ yín abatu sauda fàyínnaha abatu sauda yìí ṣìfà min kulli da ìwòsàn ni fún gbogbo àrùn tí bá ṣe ni illa sáà ànábì ní àrùn kan náà ni ò lè wò òun náà ni ikú ah, ó kù ń jọ tọ́lọ̀ kò sí ti ọyẹ ń kò sí ibi tẹ́ ẹ sáré ẹ sáré ẹ dùn ẹ rà kọ̀ọ̀ràn àsìkò ti tó ajẹ́ pé ikú ìtọ́ràn náà làrùn tó nínú ara onísọ́lá muhammed sọ̀tọ́lá nígbà míì yìí tún bá wa sọ ó ní kúlù zaita anábìnrin sẹ rí òróró tí wọ́n pè ní zaitu zaitun à ń pè ní olive oil kúlù zait anábìnrin ẹ máa jẹ ẹ máa la wọ́dí hànú bìí ẹ máa fi para fa innahu min shajarati mubaraka igi kan ọlọ́run bá aláà ló gbìn ọlọ́run gbìn tó wá fi àlùbáríkà sí i la àlùbáríkà tó fi sí i la yìí òun nìkan lọ́mọ bó ṣe tó ẹni bá ń la tí ń bá ń lò tí ń bá fi ń para àrùn jìnnà sínú ayé rẹ̀ àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n mú ni wọ́n ṣe kí ni àwọn àrùn ọlọ́jẹ́ pípẹ́ yọ́kàn gbé kìnní kan fún un ní ọba ní àwọn ah, ti rí gbàlá òfin ní ó ti dá látijọ́ yìí tí wọ́n ti dẹ̀wọ́n mọ́lẹ̀ ayé ti ń sun ayé òṣìṣẹ́ jama mùsùlùmí awọ́lá ní jama ẹjíká ní ilé kama ló kọ́lọ́ mọ́sẹ̀ ìṣàánú wa ṣẹ́wárí èyí tí a rí àkọọ́lẹ̀ fún nínú àwọn agbóhùn àti àwọn mẹ́sìn tí rọ̀ṣúlù sọ prófẹ́tì sọ ńlá kàyé sẹ́rí wọn ò dè wá mọ́lẹ̀ pẹ̀lú èyí tí prọfẹ̀tì nìkan lò gbogbo tó bá jẹ́ egbòogi nílẹ̀ wa ní India lamẹ́ríkà ní UK ní Saudi ní Maka ní Madina nílẹ̀ Yorùbá ń bí tó bá jẹ́ egbò tí ń máa mú àrùn lọ tá a lò tá a sì fi mú àrùn lọ Ọlọ́run fọwọ́ sí Ọlọ́run fọwọ́ sí fún wa agbómọ̀nárùn bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá àlejìnà èèyàn lè jiyàn ẹ̀ agbómọba ewé káṣíá jama àwọn bàbá lórí kúlẹ̀ ewé káṣíá wọ́n máa wá pè ní ẹ̀lẹ́jàjà kújà wa àmọ́ tábà wájà gbogbo ẹ̀tán kò wá ní jẹ̀mú kú mu nítorí pé ìmọ̀ ọmọ ìbá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà pátá ni wọ́n lo oògùn medicine nítorí pé ànábì náà lò ẹ̀yọ́ màyá mi alimaradul ma'anawi àwọn àárẹ̀ kan bẹ tẹ́jẹ́ pé kìí ṣe àárẹ̀ ara àárẹ̀ ọkàn ni jẹ̀má kí láti yanjú yẹn èyàn jòkó lẹ́mi lọ ní àní ó ni òní ni ni ọkọ àbí èèyàn ni ò ní àbí kò ní òsí lọ́wọ́ ẹ̀ ọkàn fed up náà ẹ gbọ́ tó pé mo ti fed up èèyàn máa ń fed up jama kílẹ̀ ayé yóò sùn yàn gbogbo ìkí ayé sì wà wájú yàn sẹ́rí àrùn yìí jama ohun egbò lè yẹjú wọn ìjọ yẹn díẹ̀ òun náà ni wà sí wọn nana zilu min alukur'ani ma wọ shifa wa rahmatun lil mu'minin ọlọ́run bá ní alukur'ani ẹ máa kà á máa gbọ́ ẹ sì máa lò ó yóò mú àwọn àrùn ẹ̀mí pò fún yín ẹni wọ́n rán sàǹkan sí sí tí wọ́n sàǹkan sí wọ́n mú okò rẹ̀ lọ́lọ́ ológun wọ́n dẹ̀ sàǹkan sí yóò sì jòkólẹ̀ báyìí ara rẹ̀ yóò máa dán yóò wà hẹ́tì ara ẹ̀ dá sásá àbúkóṣe dìde ohun tẹ́ ẹ̀ bá tètè mú jòkólẹ̀ yín lè kó sínú kàngan àrùn lòun náà jàmbá bó la yanjú ẹ̀ wọ́n tẹ́lẹ̀ yìí ní fámásì ẹ̀ ọ́ ẹ̀ lè bá àwọn àfẹ́sìn ni àwọn àfáà ṣẹlẹ̀ bọ̀ wọ́n wá káyà kùránì lélẹ́rí àlìjáná burúkú tí ń tì káyì ló sì kú lára ẹ̀ mo bẹ̀rẹ̀ wọn aláǹkọ́ lọ́mọ jà burú bẹ́ẹ̀ mọ́jọ sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀rẹ́ yẹn tí ó jáde tí ó sì máa rìn káàkiri wọ́n bá bọ́ wọ́n dé bọ́ stop yọ bọ́ fìlà yọ bọ́ ṣòkòtò wọ́n yọ padà wá fìlẹ̀ ẹlẹ̀ yọ bọ́ pẹ́ǹtì jama àrùn ṣe àrùn tí ń ṣe kèsì ta lè alukur'an lálò fún yẹn wọ́n bá ti wá di pé onítọ̀hún wọ́n wá lo alukur'an fún ọlọ́wọ́n bọ́ padà wá sàánú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n gbé yẹn lọ sí hospital. tẹ́lọ́ wá débẹ̀ wọ́n ní àti lo gbogbo oògùn fún kò ṣiṣẹ́ òun kọ́dà àti ṣe tẹ́sì nǹkan kan ò ṣe àwọn nìkan kan ò ṣe òun àwọn sọ pé nǹkan sùn wọ́n dọ́kítọ̀ ní nǹkan kan ò ṣe òun bá òun lòun máa ń dín sóhun nìkan ń ṣe lóko a máa ti ń ṣe kì í sọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n ka Al-Kùránì sí la ni tọ́nà bá jẹ́ nígbà káyọ̀ ò tí ì lọ kẹfún láwọn ọ̀rọ̀ ọlọ́run kan tí ó máa wí jáde lẹ́nu tí bá ti ń wí tí bá ti ń wí àlùjànnú yẹn sì kú lára rẹ̀ àyọ́mà yá mi nínú ẹ̀sìn wa alhal àdúà àdúà òun náà ni solution fún yẹn ìyàwó sálámà ìyàwó umu sálámà umu sálámà yìí ọ̀kan náà àwọn ìyàwó ànábì ó dùkúlẹ̀ ànábì wa wọlé ànábì wa bọ́ ọmọ kékeré lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ànábì ní sallallahu alaihi wasallam ànábì ní fi wajiha ṣùfà ọmọ kékeré tí ó dùkú ti yìí ẹ̀ẹ́rí pé àlìjànú ti kọlù ṣẹbẹ́ rí ojú rẹ̀ tọ́pọ́n rẹ́súrẹ́sú lẹ́gbẹ̀ẹ́ kan bí ìsítẹ́rì kú làhà ẹ ká kùránì lélẹ́rì fàyín nàbí hànásàrà àlìjànú ti ṣẹ́jú máa là bó ṣe wà ní ó ti gbàlejò èṣù wọ́n sì ta àlìjànú sì jáde ara sì yá ayẹwa ẹ̀yọ́ màá yá nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ wa lénìí tọ́ba rẹ̀ wa a máa wá pé ẹ dákun tanimọ̀sẹ̀ tanimọ̀sẹ̀ ẹ bá ń bẹ wọn tani kí wọ́n bẹ̀ níbo ní àmọ̀tán lọ kí ló dé tí gbogbo yóò padà sọ́dọ̀ ẹ̀lẹ́ ọ̀dà ọ̀tọ́ ọmọ bí nǹkan ti wá tó sì mọ tí ọmọ solution tí ó fi kú o lọ́pọ̀lọpọ̀ lẹ́nìyàn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ lọ́sọ̀wádìí ẹni tí ó change ẹ̀sìn àárẹ̀ lọ́sọ̀wádìí ẹni tí ń lọ lè ṣe bọ́ wọ́n ní kọ́ ọmọ lè wẹ̀ wọ́n hò lódò wọ́n ní sẹ́ẹ̀rí tí èèyàn bá ti lo medicine téèyàn ṣe àdúrà táàárẹ̀ ní tí ọba ti lọ ó ṣe sùúrù ni o ànábì àyùbá ta sọ́ọ̀sì eighteen years ló fi ṣe kíni ló fi ṣe sùúrù ẹlòmíì ò lè ṣe sùúrù eighteen months tó fi bẹ́ síta pé wọ́n òun ní wọ́n pa wọn o sọ wá rí oyé kọ́ wá jáde láyé kọ́ ọmọ lọ lè sin mínú sàárè pẹ̀lú gbàgbọ́ ó sì wá bẹ́tà ju kọ́ wà láyé kọ́ ọmọ ṣáájú lọ nítorí tó bá kú nígbà tó ń lè ṣáájú ni ah òun lọ lè wọ́n náà lọ́nà tó bá kú lẹ́yìn ìgbà tó ṣáájú tán ọlọ́ọ̀lẹ́ wọlé ọlọ́ọ̀ni nígbò ti bẹ̀rẹ̀ sí ṣáájú ẹbọ ni gbogbo sẹ́ni tó ṣe wọ́n ti parẹ́ èyí tó bá tún ṣe lẹ́yìn ìgbà náà tó bá tún bá òun gan ní wọnú fáìlì ẹ̀ nítorí pé yàrá ti muslim ẹsẹ mùsùlùmí mùsùlùmí àlẹ́sẹ̀ islámù lìlá mùsùlùmí máa ń juwọ́ lè ju sẹ́lẹ̀ fàlàní níjọ́ bànújẹ́ Allah níjọ́ dùnú Allah níjọ́ ẹ̀rín Allah níjọ́ ẹkún Allah ìnàmà àlẹ́wọ́sẹ́rín yusra ètò wà ní kọ̀ọ̀rọ̀ àwọn mùsùlùmí ọ̀gbọ́n ọmọdé àmúkàkì ààrẹ yìí wá ń dójú ẹ̀ ẹbí àtàrà wọn ń gbé oríṣiríṣi wa ọ̀yà fẹ́ríkà yìí ọ̀yà ilé yìí ọ̀yà pọ̀fọ̀ yìí wọ́n wá sọ fún wọn pé ẹbí ara ẹ jìnnà sí mi tó bá jẹ́ pé ikú náà lọ́ba kan mo ṣe tán nítorí tó bá ti kú lórí ìgbàgbọ́ ni òun lè sinmi nù sáré bọ́bá wa ní ẹ̀ẹ́dìn ṣe náà ní padà tí ó bá tọwọ́ kú sójú ọ̀nà arákùnrin kan wọ́n gbé lọ sọ́dọ̀ àwọn alájò ọ̀rẹ́ ààrẹ lágbà kọ́dà ọba tají lọ́ba wókè ah, ọdọ̀ bàbá aláwo ni àdó ni oògùn ni èṣù ni àwọn èrèrè èmi ẹgbẹ́ mi kò ń bí wọ̀ ẹgbẹ́ mi kò ń bí wọ̀ àwọn ẹbí ni farabalẹ̀ farabalẹ̀ níbo ni ká gbé ọkọ̀ wọ́n tó dákàmà àràgbé láyé a máa ra yé èyàn sin náà tó bá fẹ́ yíwọ́ yóò sì tún sí sùn bọ́pọ̀lọpọ̀ ayé ẹnì kọ̀ọ̀kan ṣe rí inú jẹ̀má àfẹ́ntọ́nà máa sànù tọba ti délé báyìí yóò gbé aláṣẹpẹ kan yóò máa wá ká arákùnrin yẹn gbé mi kó mi o bàbá ológun yẹn ó ní ẹgbẹ́ kó wàhálà rẹ̀ pọ̀ wọ́n wá gbé lọlé nígbà wọn délé fúnra rẹ̀ ó sì fẹsẹ̀ lélẹ̀ ó sì lọlé wẹ̀ fi pílò sí i wọ́n ní ọ̀yẹ̀kọ́ rẹ̀sì bó ṣe rẹ̀sì lánàá jàmá ọlọ́run sì gbẹ̀mí ẹ̀ àsokò wákàtí kan péré kọ́ wá kú sọ́hun yẹn jẹ́mọ́ lẹ́yìn aṣọ́rákìtà anábì ní ọlọ́run bá sọ fóun <laughs> táà tọ́wà ń bẹ àwọn àfáwà ń bí lẹ́yìn aṣọ́rákìtà eré Muhammad tó bá mú nǹkan míì mọ́ àwọn ọlọ́run tó tún wágbára lọ́bẹ̀ láyé àbátánà àmàlò ọlọ́run gbogbo ṣẹ́rí tó ṣe ní Maka àti Madina àbá gbogbo ẹ̀jẹ̀ wàá gbọ́ wàlàtàkùn nánà lè xọ́ àṣírí yìí ọ láyé ó tún lè sófò lọ́wọ́ prophet muhammad ni ọlọ́run ọba dájú eléyìí kọ́ nígbà ọlọ́run ti dájú eléyìí kọ́ ànábì kí ló tó kù jama ta ló wá kù àfa wo ló wá kù tí ó ní òun ọ̀sẹ̀ bọ ni wọ́n fi wá rí ọ̀nà ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àyà tí mo kà fún yìí ẹ̀ lè wò ní sọ́tù zumar ẹ̀yìn àyà sixty five nínú àwọn programs ta ní alifakar òun náà ní property òsì òsì àti ọlọ́run ọlọ́run máa dẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wájà máa tó sì bá ti dé wàhálà ti dénú lé bó ṣe bá ti wọnú ẹbí wàhálà ti dé gbogbo ohun tẹ́yìn bá ń ṣe tó ṣe bá ti báyàn lérí ẹ̀ èèyàn ní láti yọrí nítorí pé owó là fi ń lo ayé ẹ̀sìn là fi ń lo ayé àtọ̀run ọlọ́sìn wọn tẹ̀gẹ̀ tí màá táàkà láhù dára ní àkàrà ọlọ́run bá ní gbogbo tá a bá fún yín nínú ilé ayé bí o ẹ fi wá ọ̀run o owó ọlá tá a fún yín ẹ fi pìpì àbẹ́ǹsì sọ̀kalẹ̀ sọ́run dáadáa ẹgbẹ́ pé ilé ayé yìí náà ó ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba wa ọlọ́ni alimalu walibanun zinatul hayati dunia ọlọ́ni owó yẹn òun là fi gbádùn ayé ọlọ́mọgbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa níbi òsì lágbára dé tí ó sì burú dé ànábì àmàsádọ̀ ọlọ́run ọba nípa òsì wọ́n níta níbi bá ti kírun tán láàárọ̀ báyìí nínú àwọn àdúrà tí máa ń ṣe lónìí aláhùnmá ìwọ ọlọ́run ọba mi ìní a'udhu bika ìnsádìọ́ minal torí bó ṣe bá ti mú òjíṣẹ́ ọlọ́run yóò máa wí okú rẹ̀ bó ṣe bá ti mú àfa dáadáa kátikáti náà máa ṣe ibi tí ó ti máa sọ̀rọ̀ òdodo yóò ṣe máa parọ́ ń bẹ̀ tẹ̀mọ́ mùsùlùmí nítorí pé ó fẹ́ gbowó lọ́wọ́ yín yóò bá sì rówó gbà é e, ayé ò nítumọ̀ kò sì sọ́nà níyì yóò wá gbéṣẹ́ àwọn ànábì ọlọ́run kalẹ̀ yóò wá ní dálà bí lòun ṣe àwọn ní kí ní kí ló fi ń ṣe àní à ẹ̀yìn ọ̀dá kan mà bẹ́yẹn bá lò bá nìyí à <laughs> owó ti dé ṣe owó ń bẹ lọ́wọ́ àdàbà sádàbà lówó jàbá sádàbà lówó ṣé ó lè fún yàn lówó sá tani máa fún yàn lówó jàmá ah islam wa a ní ìdíkárì níwẹ̀ islam lẹ yorùbá wàláhì a ní ìdíkárì níwẹ̀ ọlọ́mọsá ìsànà wa jàmá òsìtá wa wí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń jẹ́ oyé wa yí pé ẹ má dára yín láàmú ẹ má wogún owó ká èmi fúnra mi ní sọ ẹni ọba wù mí dolówó ìmú ayà rẹ̀ wá fún yín o ibi ọlọ́run ti ń sọ pé má dára ẹ̀ láàmú kádàrá rẹ̀ ọwọ́ mi lọ́wọ́ èmi ni wà ní lágbájá lówó ìwọ má ní ìwọ ní láàárọ̀ má ní lọ́sàn ìwọ má ní láàárọ̀ ọ̀sán ló tó ní èyí méjèèjì ẹ̀ ní ní láàárọ̀ ọ̀sán ọwọ́ alẹ́ làwọn ọmọ yẹn wọ́n di mi lọ ní à wọ́n wá gbé ìyá sínú èsì yóò ní ẹ pa èsì ń tutù Allahu akbar kò sálàáfíà máa àmọ́ láti dé ọlọ́wọ́bá ní ìnàláha ọlọ́wọ́bá ní Allah ọlọ́wọ́bá ní Allah dájúdájú Allah ó wàrọ̀ záàkà òun lọ́ba tí sọ yẹn dolówó zoliku wátìlì mátìyìn agbára téèyàn ó fi lówó yẹn ó wà lọ́wọ́ ṣọ́tù Zariyat Quran 51 ayah 58 tó di máa mú púrùfù wa ní Quran ní pé káwa mùsùlùmí kálí bá a mọ̀ pé ọlọ́run ti yanjú ọ̀rọ̀ wa ní Qur'an ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tún sọnù ayé mi ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́run bá ní gbogbo ntẹ́yìn gbàgbọ́ kí èso lọ. ìwọ náà sábà tó wà nílé ọmọ yìí tó ńlá ọmọ yìí tó fi ń fọkọ ó sì mọ yìí tí ọmọ máa ń so mára nítorí kówó sàlédé ọmọ tó ti jẹ ẹlòmíì jẹ ẹran ọjà ó tún jẹ èèyàn jẹ́mà ọlọ́ọ̀bá ní innal ladhina ta'buduna min dunillah ọlọ́ọ̀bá ní gbogbo ń tẹ́ gbàgbọ́ tí ì sí ọlọ́run la yamlikuna lakum rizqa wọn ò lágbára láti sọ yín dọlọ́lá fabtagu indallahi rizqa ẹ máa wárí sí fi lọ́dọ̀ ọ̀la àdúrà ní rìfáàsì wọ́n fi sàmà irisikokum ọlọ́run ní sàmà lè tọ́ àrísìkí wa ẹni wọ́n bá ti pàṣẹ kọ́ ọmọ lówó lókè ní ó lówó ẹni ọba ti pàṣẹ kọ́ máa da fún lókè náà da fún lẹ̀ ọlọ́ni pàbútẹ́gù ìndàláhìn rísíkà ẹ wá rísíkì lọ́dọ̀ ọlọ́run aláàníkanni o wà àbùdú torí pé ẹ̀sìn ní kẹ́ ẹ wá rísíkì lọ́dọ̀ ọlọ́run wọ́n ṣukúrú la ẹ wá dúpẹ́ fún lérí irú tó bá ṣe ẹni tó bá wá rísíkì lọ́dọ̀ ọlọ́run ọba tó bá jẹ́ pé oògùn kan ló ṣe tó bá fi dáa fún níjọ́ tó bá ti dáa fún yóò oògùn yẹn definitely o ti o ti di o ti di kọlọmọ ṣe wá ní ẹlẹ́bọ̀ kọlọmọ ṣe wá lólóòsà o ayé eléyìí ó wà ní ankabut quran twenty nine ayah seventeen ọlọ́run tó ń sọnù ayah mi onímọ̀ ayẹ́fẹ́ ilá wuli nasi min rahma ọlọ́run ẹni tí ń bá sínú àrísìkí fún fàlámù mùsíkàlá fàlámù mùsíkàlá ha kò sẹ́ni tó lè tì ní àrísìkí náà wà máa yún mùsík ẹni bá tilẹ̀kùn má wípé o ò ní lówó sẹ́ o tí ì ìdí ìṣẹ́tàn tí ń ní ọ́ dáa fún ọ ó mọ̀ ká máa ṣe wàhálà kan ni ọlọ́ni fada amúrísílà làwọn mi ń bá a dìhì ọlọ́run lòun ò rí ẹnìkan nínú tóun dá múrísílà mi ń bá a dìhì lẹ́yìn àlá òun ò rí tóun dá tó lè wá sọ́dọ̀ lówó ọlọ́run kò sí nǹkan ọ̀hún sọ́rọ́tù fátẹ̀rì Quran 35 ayé ẹlẹ́ẹ̀kejì lọ́nà tí ń sọ bẹ́ẹ̀ awúre ọ̀sẹ̀ ìtajà òun lè tẹ́fà ẹ̀ gbogbo ẹni bá ń ṣe é ó ti dolóòsà kìí sí gbogbo ẹni tí ń ferí kalẹ̀ fún ògùn nìkan ló lóòsàjàmá nítorí wọ́n fọkàn balẹ̀ sí ògùn yẹn pé yọ kẹrùn ìwọ́n tó gbọ́ṣẹ lọ́wọ́ ẹ tọ́fẹ́ wẹ ọfọkàn sí pé kí láàrin kò sí láàrin yìí ọ̀fẹ́ kankan tó ní ẹwà wá sọ́dọ̀ ọ̀hún ọwọ́ ń bẹ ilé ayé yìí ní òróró òróró sáà fún yà ní òróró fún yà òróró lè igbe òróró tè níta fún yín irọ́ ní jẹ́bẹ̀ kọ́nà lè là òróró lè lànà òróró ní kankan ṣe tójú kó mú àrùn ara lọ ọ́tán àrùn nìkan lòun yanjú ṣe rí ọ̀rọ̀ nípa àrísìkí Allah lẹ́yìn náà nílẹ̀ Yorùbá ẹlòmíràn ní ojú màálù mẹ́rìndínlógún ẹ̀yọ́nú ayé awọ́rò gbogbo Allahu akbar Allahu akbar wàlá àbíkọ́lọ́ wọn ṣe tán tọ́lọ́ wọn bá ti ṣe tán wàlá ọ̀wẹ̀wẹ̀wẹ̀ ẹ má wàárí sìkì lọ́bọ̀ mi o kẹ má ma ná o nítorí ní tẹ́yìn wàárí sìkì lọ́dọ̀ ẹ̀ ọlọ́run lọ́dà ọlọ́run wọ́n ti di méjì jama kọ́lọ́mọ́sẹ̀ ṣàánú wa ẹ̀yọ́ miami nínú ẹ̀sùn islam ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a máa fi ń wá owó òun náà ni ká tẹ pámásẹ́ ká tẹ pámásẹ́ ni mo pè jama ká tẹ pámásẹ́ Allah ló ní àtẹ pámásẹ́ o ọ máa ṣàdúrà sọ́lọ́hún kó fún ọ lówó ọ wà jáde lé ọ wà sẹlọ bíṣẹ́ kan ọba lọ́ọ́ tún wá mi Allah ní famushu fi manakibiha ọlọ́run bá ní ẹ máa rìn lérí ilẹ̀ wa kulu min rizqihi ẹ máa wá rìsìkì rẹ ká ọ̀wá jáde ọ̀wá pé kádàrá rẹ ó burú nígbẹ̀yìn oṣù ọ̀ jáde lọ bí iṣẹ́ ẹni tí ọba sì jáde kò lè ríṣẹ́ tó ọba ṣiṣẹ́ ò lè rówó náà ṣọ́ọ̀tún múlìkì àyà fífún ọlọ́run ti ń sọ jama káwá máa lo oògùn fún àrísìkì wọn ní èyàn ti kú nínú Islam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam èyí tí ń fi parí ẹ̀ òun náà ni dafu ushurur òun náà ni kí ẹnìkọ̀ọ̀kan wa ká máa ṣáájú bóun ní ọwọ́ ayé òsì ní tẹ̀wàá ọ̀tá ọ̀tá bí ọ̀dá fún ọlọ́ta wọ́n ní kílódé tí ọ̀dá fún láti jọ tó bá wá ń dá fún ọlọ́ta wọ́n ní kílódé tó fi dá fún bọ́ọ̀bá fún èèyàn ní tó ní wọ́n ní àwọn ni ọ́ wọ́n máa sọ̀rọ̀ ẹlẹ́yìn wọ́n máa sọ̀tá ẹ̀ bọ́ọ̀bá tó ń fún àwọn èèyàn wọ́n ní síwọ́n nìkan wáyé lù alájà alájì kílódé tájọ́ ìpẹ́yìn nìkan lẹ́ẹ̀ máa ṣe sàrà èyí tó ń ṣe tí ń tẹ́ nìkan lọ́rùn ni yọ́ọ̀ máa bí ẹnìkan nú ìlara ń bẹ̀lẹ̀ yìí sì máa ń lápá lára yàn tí wọ́n bá ṣépèlé yàn tí ìpèyàn ọba bá àdúrà lára yàn ojú ń bẹ́lẹ̀ ayé jama tí wọ́n wò yàn báyìí alẹ́bìnrin àlàyé hàk alẹ́bìnrin ojú wa wàlá òkà náà ṣe fún sáà bíkọ̀ kọ́dàr tó bá jẹ́ pé nǹkan kan ọba lè gba wájú kádàrà ọlọ́run lẹ́sàbàkàtà wọlé ayé ojú ayé ọba gba wájú kádàrà ọlọ́run àmọ́ kò lè gba wájú ẹ̀ ojú náà nínú kádàrà lọ́wọ́ wọ́n wò yọkàn jáde ni mọ́tò bá lásìdẹ́ǹtì náà bá darí wálé àjànà ló ba mọ́tò yẹn jẹ́ jama ọ̀fẹ́ ẹ̀bẹ̀ wà yẹn jẹ́ torí ẹ̀nìyẹn ti wò wọ́n máa wo mọ́tò bẹ́ẹ̀ lójú pé tọ́wọ́ tẹ̀ra mọ́tò ọmọ bẹ́ẹ̀ lọ́ọ̀ nìkan lọ́wọ́ mọ́sàbọ̀ ka ojú ayé kò ní ojú ń faṣọ tí wọ́n wí ní kéésà nìkan ń ya o ń mẹ́wàá ya kéésà sọ nìkan ń ayé yẹn gan ya alẹ́bí tó bá dìgbẹ̀yìn ayé alẹ́bí ní àmọ́tọ̀ bá ti ka kúlà àwọn ìbábẹ̀ falákì kúlà àwọn ìbábẹ̀ náà wọ́n wọ báyìí tí wọ́n bá wọ owó fáwọn títí wọ́n padà sẹ́jú nǹkan kan òṣèlú sí ọ. agbára ọlọ́run náà ló tún wà níwájú agbára ojú tá a wí náà bó ṣe lágbára tó yẹ nílẹ̀ yorùbá wàláhì wọ́n máa ń ṣe àtàtì sí àránsí ọwọ́ àǹbòmí náà èpè wọ́n ṣe pèlè yẹn yóò sì mú yẹn jama ní bẹ́ẹ̀ nínú ẹ̀ka wọ́n pè kálá bìlù àbìlù ni pé kí wọ́n máa sá máa da wàhálà sínú ayé yẹn gbogbo eléyìí pátá ń bẹ aburú ń bẹ ní ayé ẹni bá ní ọ̀sán aburú wọn ló ti pe kùránì rọ kùránì ní kúlẹ̀ àwọn tó bẹ̀rọ̀ bìlẹ̀ falak eré ànábì sọmọ mi bìmá mi sásọ́dọ̀ mi èmi ọlọ́run ọba tí mo ní àṣùbà mi ń ṣàrì màkàlàkà níbi aburú tí mi ọlọ́run dá ọwọ́ ní ọ̀ṣàbúrú ọ̀ṣàbúrú báwo ẹ fún mi sẹ́jú márùn-ún sẹ́rí inṣàlá ta'ala ẹ máa wago táìmì ni àwọn bàbá ní prógámù wa inṣàlá ta'ala láti wà náà lókùn yìí pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́ bá wà láà ẹ̀yọ́ wọn yára mi aburú ta wí yìí ọlọ́run confam ẹ̀ nínú al-Qur'an al-Karim ipe aburú wa o ọmọ ìyọ̀mọ̀ ìṣàlẹ̀ dára tí kí ìdá wọ́kàbà aburú òru ọlọ́run ní ẹ máa wọ́sọ̀ ọmọ ìṣàlẹ̀ nàfàdà ti fẹ́lẹ̀ ọkọ̀dì ẹ wọ́sọ̀ lọ́dẹ̀ mi ọlọ́run pẹ̀lú aburú àwọn tí wọ́n máa ń fẹ́ atẹ́gùn sí tí wọ́n bá dì oògùn ni wọ́n ń pè bẹ́ẹ̀ àdá confam ẹ̀ pé oògùn wà àmọ́ gbogbo olóògùn tí bá ń ságùn tí wọ́n bá ti dì mọ́ lọ́wọ́ ọba yóò máa bọ́ wọn jù ní ọlọ́run bá ní wọ́n mi ṣáàdì hásìdì ìsà àṣàdà fi mi wá sọ bí aburú àwọn tá a máa ń lara tẹ́yìn bá ti ń lara etí ó wà lẹ́mí ẹ̀ ni pé kí nǹkan wọn bàjẹ́ kí inú rẹ̀ ó lè dùn àbí tí ọba wa bàjẹ́ má inú rẹ̀ ò ní sèké kò ní dùn tàlá wa so má jàmá tàlá so má jàmá tàlá so má jàmá tàlá so má jàmá Allahu akbar ọlọ́run bá ní wá imma yanzaghannaka minash shaitani nazg tí àṣetánì bá fẹ́ kọlù ọ fàìsàyẹ́sì bíi láà dìmẹ́mi ọlọ́run ajá ọlọ́ni ipa ọlọ́nka èso àtàwọn ọmọ ipa ọlọ́nka wọn tó o bá ti dì máa la tó o ní nǹkan kan mí ń kọ̀rọ̀ tó o ní gbára lé lẹ́yìn àdúrà ọmọ ṣẹ́gun ọlọ́ni kú lè rí ànábì sọ pé àwọn òtún rọ́bì náà yìí máa wá sọ pẹ̀lú ọlọ́run ọba rọ́b rọ́b rọ́bì náà pẹ̀lú àlá pẹ̀lú àlá nìkan láti wá sọ kú àwọn òtún rọ́bì fàdà kú àwọn òtún rọ́bì òun náà ni ẹ̀rí pé ọlọ́run pàdé bìláṣẹ ni pé sọ pé ọmọ wá sọ pẹ̀lú èmi nìkan ṣoṣo bìrọ́bì náà màlíkì náà ìlàhì náà min sharri al-waswasi al-khannas níbi aburú àwọn àlìjànú tí wọ́n máa ń da ayé yàn rú wallahi kò sí oògùn protection nínú Islam lẹ́yìn prayer lẹ́yìn àdúrà sórí gbogbo nǹkan tó bá lọ fẹ́ fi sọ́ra bóyá nǹkan yìí òṣòrọ̀ sórí tó òṣòrọ̀ yẹn àlìjànú kan ló wà ń bẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ èṣù tó ń ṣe kíni tó ń sá fún ni ọ̀ ń sá fún àgbà èṣù ọwọ́ àti ọmọ rẹ̀ kọ́lé tó ti bọ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe wà lọ́wọ́ ẹ̀ bó ṣe wà lọ́wọ́ ẹ̀ ọ̀ ń sọ fún àgbà ìbílísù ọwọ́ àrí kan náà ọmọ rẹ̀ mọ́lẹ̀ táwọn bá ń dáwọn ní mọ́lẹ̀ ẹ̀mọ̀ pé àgbẹ̀nú ní ẹ̀mà ẹ ti fi lágbèjúwe kan tí wọ́n bá rí nǹkan mọ́lẹ̀ ní agidindi níbi tí wọ́n wá ní kiri ọmọ fún ẹni tó wà ní London kọ́lọ́mọdé á ṣe àgbákò bẹ́ẹ̀ tí wọ́n bá rí mọ́lẹ̀ táwọn dẹ̀ kí ó ń tọ̀hún àti sámi brọ́dà báwo ah ẹ pè mí padà eré kan fọ́ mi lọ́ ń ṣe kan fọ́ mi lọ́ wọn ni ha iná mú iṣẹ́ ti dáhùn etí wọ́n rì má lè London o àmọ́ something has gone there kí ló kí ló ti lọ wọn láàrin ìṣẹ́jú kan kí ló lọ àlìjẹ̀nu ẹni bá wọn sóògùn kí ní ránṣẹ́ àlìjẹ̀nu àwọn táwọn fi nǹkan kọ́lé níjọ́ ìgbálẹ̀ tábà fi ìgbálẹ̀ kọ́lé ẹ̀yin bàbá ẹ ti adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àti kúrò gbogbo ẹ̀ ìgbálẹ̀ yẹn àwọn olè ni wọ́n máa ń wọlé tó bá ti wọlé lóòrè ìgbálẹ̀ yẹn ṣe rí spiritual power kan wà lókè yẹn àlìjánu ni yóò kàn bọ́ sí ara olè yẹn ni tó bá ti bọ́ sára ẹ̀ ó ní òní lè lọ́mọ́ òní lè lọ́mọ́ yóò máa gbálẹ̀ ṣe rí tí bàbá yẹn bá ti mú bàbá òun lé bá ti fọwọ́ mu báyìí ó ti bá mú ìtọ́ran àbí ó ti bá mú ẹran kọ́yìn àbí jama tó nígbò ti mú ẹran yẹn fún un yóò wá fẹ́ sá torí èsù yẹn ti kú lára ẹ̀ èsù tó wá kú lára yìí bó ní lọ ó tó padà sínú ilé ajẹ́ pé gbogbo ọtọ́ ọba ti ń sóògùn sọ ìsùlẹ̀ ẹjọ́ ń gbénu lé wa àti ìsùlẹ̀ ẹjọ́ ń gbénu lé nílẹ̀ Yorùbá òrùka ń bẹ bàǹtẹ́ ń bẹ ìgbàdí ń bẹ oúnjẹ ń bẹ pàrọ̀ ń bẹ tá a máa ń lò nílẹ̀ Yorùbá àwọn ẹlòmíì wọ́n tún wá wò pé ọ̀dà nígbà tí àwọn wá protection ti gbogbo àwọn nǹkan tọ́lọ́mùdá yóò protect àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n pè lẹ́gbẹ̀ẹ́ awo ẹgbẹ́ ìmùlẹ̀ ẹjẹ́ darapọ̀ mọ́ wọn bó bá ti wọnú wọn ó yẹ ṣe mùsùlùmí mọ́ o ó yẹ ṣe mùsùlùmí mọ́ o tó bá gbàgbẹ́ lọ́rùn báwa bá máa ní kírun sí ọlá nítorí pé ọlọ́run ní ẹ̀gbọ́dọ̀ kírun sí gbogbo ẹ̀ náà bá kú sínú bọ̀rìṣà tí wọ́n gba nǹkan mí gbọ́ yàtọ̀ sí àlá ọlọ́run ẹ̀gbọ́dọ̀ kírun sí wọn lá ajẹ́pẹ́ tó bá ti kú mbẹ́ ọ̀n lọ́lẹ̀ wọn ọlọ́run ọba ọlọ́mọ sí wa lọ́mọ náà o níparí ọ̀rọ̀ mi jẹ̀má òun náà ni pé etí máa ń sọ́ọ̀yàn òun náà ni ọlọ́run ọba wa ṣe rí àkọ́kọ́ tí kò lè jẹ́ kípa ọ̀tá ọ̀ka òun náà ni al-iman òun náà ni kò lè dún ní iman kò nígbàgbọ́ náà Allah nìkan kò sì gbára lé wọ́n nìkan mí ìmọ̀ lẹ́yìn Allah lẹ́yìn náà kọ́ ọmọ ká ayatul kursi yìí kò tó sùn lálẹ́ ó ti bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí ó sì tẹ́wọ̀ rẹ̀ Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ọ́ kàdélẹ̀ tó bá ti kàdélẹ̀ ọlọ́run Allah yóò fún màláìka tán màláìka yóò dùn onígbèrè rẹ̀ yọ́mọ̀ wá wo tí ń bá Kini ni àjẹ́ lè fèsì màláìka àtàṣe lè fèsì màláìka àdìgbẹ́nú lè fèsì màláìka wọ́n ní tẹ́lẹ̀ òfin máa aburú kankan ní sọ àdẹ́bí ni ẹ máa ka sọ́tò chapter two nínú lẹ́yìn èso ní wọ́bẹ̀ àwọn èso tó wà ń bẹ ọmọ ṣe kí ni wọ́n máa jáde tọ́lọ́pọ̀lọpọ̀ wa ìgbà tá a fẹ́ ṣe foundation lé lọ́pọ̀lọpọ̀ wa ti gba àwọn nǹkan kan tá a fi ṣe foundation lẹ́yìn tí òṣèrò ń bẹ̀ yorùbá kọ́dà àfáàrà máa ń ṣe tó ní alájà alájà á ṣàdúrà fún yóò àmọ́ ẹ̀fẹ̀ àwọn kankan sí irúgbìn mẹ́rin yẹn ó ti wá wà nínú ilé yìí sí jàmá ilé òṣèṣe kí ni kò ṣe é wó wọ́n sì ní wọ́n gbọ́dọ̀ mú àwọn kìíní jáde àyè mú jáde wà àtẹ̀sùlẹ̀ ẹjọ́ ń gbé bóòlù àwọn ṣe ẹwà ka chapter two sínú ilé sọ́tùlù bàkàrà tẹ́ bá ti ka gbogbo wọn jáde pẹ̀lú kí wọ́n tọ́ ka kó ní ìgbàgbọ́ nínú ọlọ́run nìkan abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọdé aburú sí wa o ẹni bá ṣẹbọ ó ti kó ẹni bá ṣe bọ́ wọ̀ náà kò ní ṣe kí ni kò ní jáde máa ń bẹ̀ ọlọ́wọ́n bá ní innahu man yushrik billah ẹni bá mú kan mímí mi ọlọ́ faqad harrama Allahu alayhi al ọlọ́run àlìjáná mi ti mọ́kọ́ àlìjáná yẹn ìwọ ni fún kọ́wọ́ bẹ̀ ọ̀gbọ́lọ́ngbọ́ ọwọ́ fẹ́ wà àlìjáná rẹ̀ wa ma'wahu an bá ní iná ni mo ọlọ́run ti bá wá kún yín sínú nánà ọwọ́ akẹni tí ó ràn yín lọ́wọ́ lọ́dọ̀ mi nínú tẹ́sítì kẹ́ tó jáde láyé ọlọ́run yín mọ̀ ẹ̀sìpẹ́kẹ̀ tí ó ràn yín lọ́wọ́ tí ó mú yín kó mbẹ́ ta lọ́lọ́run ẹ wá mọ̀ pé mi nìkan lọ́lọ́run gbà náà ọlọ́mọdé adọ́run mọ́tò subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh